الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد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 ọba tí ó tó ṣe júmọ́ àtòní ní ìrọ̀rùn fún wa ọba náà ni adá ọpẹ́ fún abẹ́lọ́run wa subhanahu wa ta'ala ọ̀pọ̀lọpọ̀ júmọ́ àbáyé kọlọ́njẹ́ kí a ṣe ní orílẹ̀ ayé lórí dáadáa pẹ̀lú tẹ̀yẹtọ̀ náà àti àlàáfíà ìkẹ́ ọlọ́run lọ́lọ́run àti orí ajẹ́jẹ́ tán rẹ̀ kó bá nàbà Muhammad sallallahu alayhi wa sallam kó bá àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo wa náà lápapọ̀ ẹ̀yẹ rúṣin ọlọ́run bá gẹ́gẹ́ gbogbo wa náà ṣe mọ̀ yí pé ní ìgbàgbọ́ tẹ́ pé omi ńlá fi ń jẹ́ mùsùlùmí ó ní àwọn arkan àwọn orígun àwọn orígun yìí náà ní à ń pè ní arkanul iman orígun ìgbàgbọ́ tó gbé ìgbàgbọ́ dúró tó jẹ́ pé ní tí ìkan bá ti wó ń bẹ̀ gbogbo ìgbàgbọ́ yẹn náà ti wó nu àwọn orígun ìgbàgbọ́ yìí mẹ́fà ni wọ́n àmì lé látara hadithi Jibril aleyhi salam nígbà tí ó wá bá nígbà Muhammad sallam láti wá fáwọn sùhábà lẹ́kọ̀ọ́ ó bi anábà Muhammad sallam pé akhbirni anil Islam fún mi nílò nípa tí ń jẹ́ Islam ànábi sì fún nílò ó lọ ṣe dábà bákan náà ó bá tó béèrè lọ́wọ́ rẹ̀ pé ní àbírí ni anil iman fún mi nílò nípa àwọn ẹ̀ka ìgbàgbọ́ fún mi nílò nípa ìgbàgbọ́ ànábi wa fún nílò pé ní antumina billah nítorí jẹ́ ìgbàgbọ́ oní ẹnìkan gbọ́ náà bá gbọ́ ẹni tí ò bá ti gbọ́ náà bá gbọ́ kì í sọlùgbàgbọ́ bákan náà wà mọ́lá ìkátẹ̀ kọ́ gbọ́ màláíkà rẹ̀ gbọ́ wà kútùbẹ̀ kọ́ sì gba àwọn tírà rẹ̀ gbọ́ wà rúṣọlẹ̀ àti àwọn òjíṣẹ́ tó ná wal yawmil akhir bákan náà kọ́ gba ọjọ́ ògbéǹdà kìámọ̀ gbọ́ wà á ń túmínà bil qadari khairihi wa sharrihi kó o sì gba kádàrá gbọ́ èyí tó jẹ́ pé ní ó dá bẹ́ẹ̀ àti tó jẹ́ pé ní ó jẹ́ tí ó dá ìyẹn pé tí ó dá lọ́dọ̀ èèyàn torí pọ́nà ọba tó kọ́ gbogbo ohun tó kọ́ lọ́dọ̀ rẹ̀ ni tó dá eléyìí tí Jibrilu sọ yìí là ń pè arkanul al-iman àwọn orígun gbàgbọ́ ìtọ́nà ọba subhanahu wa ta'ala ní n sọ fún wa nínú suratul Baqara pé lan tanalul birra laysa al-birra ọlọ́ni ẹni tí dẹni rẹ an tuwallu wujuhakum qibala al-mashriqi wal-maghribi pé ẹ̀ ń dájú yín kọ ibi tó rùn ti ń wọ̀ àbí ibi tó rùn ti ń yọ ولكن البر من آمن بالله والملائكة واليوم الآخر والملائكة ṣùgbọ́n tá a pè lẹ́ni rẹ̀ tó gbọ́ náà bá gbọ́ ogójọ́ kẹyìn gbọ́ gbọ́n mọ̀lẹ́kà gbọ́ nínú àyà yìí náà ọlọ́wà sọ́nà ọ̀tàlá ọ̀dà kan márùn fún wa nínú àwọn arkanu iman àwọn orígun gbàgbọ́ yìí àwọn náà ni òkú tó mú gbàgbọ́ ẹni dúró aláwọn ṣuabul iman atúláwọn ẹ̀ka gbàgbọ́ tí ẹ pé ní anábà mọ̀lẹ́sọ́lá ó fi yé wa nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ní al iman bídìí wàsítìrún nínú àdìsí mi bídó wa sabuun ṣùgbà ìyẹn pé àwọn ẹ̀ka tó lé ní àádọ́ta ni àbí àádọ́rin àwọn ẹ̀ka àgbàgbọ́nu àwọn ṣọ́àbùl iman wọ́n yàtọ̀ sí àwọn àrùkánul iman àwọn àrùkánu lágbára ń tẹ̀ pé pété yorùbá ní èyí ó di kèfèrí ni nínú àwọn igun ìgbàgbọ́ yìí oní al-iman bil malaika ká àwọn malaika gbọ́ ká gba gbọ́ nínú àwọn orígun ìgbàgbọ́ ni tí ẹ kó gbọdọ̀ wà nínú ìgbàgbọ́ ọmọnìyàn ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí yabábi náà ni yóò sọ kó ń gba màláìkà gbọ́ ṣùgbọ́n ìgbàgbọ́ yìí ìgbàgbọ́ díndín ni tọ́ba béèrè lọ́wọ́ yẹn pé àwọn ohun là ń pè màláìkà olùmọ̀mọ̀ ń pa wọn ìgbàgbọ́ tí sì máa ń la ní olùgbàgbọ́ téèyàn mọ̀ nífọ̀ọ́síwẹ́wẹ́ torí lé ní ó jẹ́ kó jòkó sínú ọkàn èèyàn al àwọn tá à ń pè ní màláìkà ẹ̀dá làwọn náà tọ́lọ́mà subhanahu wa ta'ala tí ó dá wọn ẹ̀dá ni wọ́n tó yẹ pé ní khuliqu min nur á wọn látara ìmọ́lẹ̀ ọlọ́mà subhanahu wa ta'ala ó dá èèyàn àbáwọn Adam ó dá látara yẹ̀pẹ̀ ọlọ́mà dá wọn àlùjànnú látara náà ó wá dá wọn màláìkà látara ìmọ́lẹ̀ yẹn la fi máa ń pè wọ́n pé ní àjùsáàmù nùrọ̀ níyà àwọn ẹ̀dá tá a dá látara àmọ́lẹ̀ ni wọ́n tó yẹ pé ní báwa ṣe ń ẹ̀sìsì àwọn náà ń bẹ bákan náà nínú ìròyìn wọn náà ni pé láyà kulun wọn èé jẹ wàláyà ṣọọbùn wọn èé mu wọn fi yàtọ̀ sáwọn ẹ̀dẹ́ nìyàn àwọn èé jẹ wọn èé mu wàlá ayatana kahuna wàlá ayatana salon wọn ẹ fẹ́ yàwó wọn ẹ súnmọ́ra wọn bẹ̀lẹ́ pé wọ́n bímọ láyàtana salon wọn ẹ fẹ́ yàwó wọn ẹ bímọ wọn ẹ tàṣà wọn a wọn a ní oríṣiríṣi àwọ̀ lè di hàn abara bíi tiwa yìí náà gẹ́gẹ́ bí wọ́n ṣe wá lọ lálàyé fúnra wa lẹ́ẹ̀kan nígbà tí ó wá bá nígbà Muhammad sallallahu alayhi wa sallam bí suratul bashar tó wá ní àwọ̀ èèyàn tọ́lọ́mà subhanahu wa ta'ala tí ó ní kó wá láti wá ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn fáwọn sọ̀hábà ó wá láwọ̀ èèyàn tó yẹ pé gbogbo náà náà rí pé èèyàn abára ni ṣùgbọ́n gbà tó lọ tó lànà bá ọ̀sán sọ́lá ó jẹ́ kó yé wọn pé ní jibril ló wá báyìí àtàkùn yu'allimukum amra dinikum ó wá báyìí láti wá ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn yín fún yín ni omi ẹ̀ pé ní àwọn màláíkà àwọn atúnlé yí padà sí bámi wọn á di èèyàn bọ́lá bá ti fẹ́ kí wọ́n kí wọ́n dì ní. àwọn màláíkà tí a ń sọ yìí ẹ̀dá tó ọlọ́run bá subhanahu wa ta'ala dá wọn ẹ̀dá tó yẹ pé ní ìtẹ̀lé tọ́lọ́run náà lọ́n dá wọn fún ọlọ́wà subhanahu wa ta'ala ó ròyìn wọn pé ní la ya'suna Allaha ma amarahum wọn yìí yakọ ọlọ́wọ́n bá nígbà kankan wa yaf'aluna ma yu'marun nítorí wọn bá sì pa wọn láṣẹ òun náà ni wọn mọ̀ ẹ́ ṣe eléyìí tó mú yàtọ̀ sí àwọn èdè ènìyàn àwọn èdè ènìyàn àwọn máa yakọ ọlọ́wọ́ àwọn máa ń tẹ̀lọ́ lọ́wọ́ àti tó ń ṣẹ́ ṣùgbọ́n àwọn àwọn èèṣẹ́ lọ́wọ́ àwọn ń tẹ̀lọ́ lọ́wọ́ ní gbogbo gbà ní gbogbo àsìkò wọn ni torí pé nítorí ìtẹ̀lé tọlọ́ọ̀ náà lọ́lọ́run fi dá wọn ọlọ́run lóyún wọn ń bomi pé ní yusabbihuna al-layla wan-nahara la yafturun ìyẹn pé ní wọn a máa ṣàfọ̀mọ́ ọlọ́run lọ́sàn-án wọn lóru wọn wọn yìí fìgbà kan dá wàrà dúró láti máa ṣàfọ̀mọ́ ọlọ́run ọba bọ́lá ọba subhanahu wa ta'ala bí o ti ṣe dá wọn nu wọn a máa tẹ̀lé ọlọ́run ní gbogbo àsìkò tiwọn ni ìyẹn pé ní nínú wọn ànírẹ́ni tí ó ṣe lọ́nbẹ̀ àwọn èèyàn a máa sọ pé ní Israel afon, ẹ̀ńtà wọn sí Iblis tí í ṣe èṣù àwọn èèyàn a máa jẹ́ kó ya pé ní nínú àwọn mọ̀lẹ́kà ló wà tẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà tí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala tí ó ní kó tẹ̀bá fún Adam tí ó tẹ̀bá fún lọ́lọ́wọ́ á fi yọ́kọ́ nínú mọ̀lẹ́kà eléyìí kò sí tí ó jọ nípa pé ní. kò sí nínú àwọn màláìkà tẹ́lẹ̀ nígbà tó lọ́ba sùhánà wa ta'ala malaika màláìkà láṣẹ pé kán tẹ̀bà fún Adam òun náà wà láàrin wọn ṣùgbọ́n kì í ṣe ara mi tá a fi mọ̀ pé kì í ṣe màláìkà òun náà ni kó takú kò tẹ̀ lọ́lọ́run ba káyí pé ròyìn ló wà rẹ ni ọlọ́run náà la ma amarahum àwọn ìṣẹ́lọ́run rárá ìṣẹ́lọ́run Iblis ìfihàn pé kìí ṣe àárín màláíkà kò sí nínú àwọn màláíkà ó kàn wà láàrin wọn ní sánmà ni ìyẹn nígbà tọ́lọ́run fi pa wọ́n láṣẹ láṣẹ yẹn fi wà fóun náà ṣùgbọ́n kìí ṣe màláíkà lọ́lọ́ba subhanahu wa ta'ala ń sọ fún wa nínú suratul jinni pé nínú suratul kahf pé wa kana minal jinni ìyẹn pé nínú àwọn àlùjànnú ló wà ó ní baba ńlá àwọn àlùjànnú ó nípínlẹ̀ tiwọn ìyẹn lónà fi sọ fún bó o lọ ṣe ní forí balẹ̀ fẹ́ ń tọ́ dá látara yẹpẹ̀ khalaqtani min tin min nar yẹn pé ọdẹ mi látara nar látara ná àtùmọ̀ pé àwọn màláíkà kò í sàtara nẹ́nẹ́ fi dá wọn gbogbo ilé fi hàn pé ní ìbùlísù o kò í ṣe nínú àwọn màláíkà ìbùlísù náà bá mọ̀ sí àṣàìtọ́n kò í nínú àwọn màláíkà ẹ̀dá tiẹ̀ ó yàtọ̀ sí wọn sọ eléyìí ó fi mọ iye ní kò sí màláíkà kankan tí ó ṣe lọ́rùn ọba gbogbo wọn pátá náà lè mú àṣẹ ọlọ́run ọba ṣẹ ẹ̀yẹ ń sin ọlọ́run ọba ọlọ́run ọba subhanahu wa ta'ala tí ó dá àwọn mọ̀lẹ́kà yìí ó fún wọn ní àwọn ojúṣe kọ̀ọ̀kan tó yẹ pé ní àmọ̀mọ́ àwọn ẹ̀kọ́ kan nínú wọn tọ́wọ́n ọba subhanahu wa ta'ala tí a máa gbélé wọn lọ́wọ́ tá a máa fi tì wọ́n wọ́n máa ṣe pẹ̀lú yọ̀ǹda ọlọ́run torí pé wọ́n lè dákẹ́ ṣe àìpẹ̀lú yọ̀ǹda ọlọ́run ìyẹn ní ó fà nígbà tí ọlọ́wà sọ̀rọ̀ náà tà á lá tí fi ń sọ̀rọ̀ wọn fún wa nínú sóràtù ẹ̀kọ́dẹ̀ ọlọ́ọ̀ni tàbí sàbẹ̀lú mọ̀lá ìkàtò wàrú òfin ìhà àmọ̀lẹ́kọ̀ mọ̀ sọ̀kalẹ̀ ní òru láyìlátù ìkọ́dẹ̀ wàrú òfin ìhà àti tí ó jẹ́ ẹ̀mí inú ìyẹn pé jìbìrì òun ló sọ̀kalẹ̀ bíìsì ni rọ́ọ̀bì hì ṣùgbọ́n ìsọ̀kalẹ̀ yìí náà pẹ̀lú ní ọ̀dọ̀ ọlọ́ọ̀bá ni wọn ò ní lákàtà ṣe ní ilẹ̀ ìtọ́lọ́wà subhanahu wa ta'ala ọba tí ó dáhùn ẹ̀yàn ń sọ ọlọ́run ba nínú àwọn mọ̀lẹ́kà yìí ní tí àwa náà mọ̀ tí ó sì gbajúmọ̀ lọ́wọ́ lọ́dọ̀ ọ̀nà ní alimọ́lákò jìbìrì ìtàmọ̀ sí jìbìrì tọ́lọ́mà subhanahu wa ta'ala a máa gbé ọ̀rọ̀ wá ìyílé lọ́wọ́ ìmọ̀ sọ̀kalẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ náà ìyẹn ló fà láti wípé ní àyà Kùránì jìbìrì ló mú wá fún anábì àbúrò sálá àti jìbìrì ló wá bá nínú iṣẹ́ tá a gbé fún jìbìrì oná ní nùzúlù bẹ̀rẹ̀ wáyé kó máa sọ wáyé yìí fún àwọn gbogbo alukurani pátá mílíọ̀nù bìdá ìlà ìhàlà láti ebi tó parí sí jìbìrì náà ló sọ na fún ànábì Muhammad sallallahu alaihi wasallam nígbà tó fún wa tó a tó sọ̀kalẹ̀ fánẹ́bì ẹni fánẹ́bì òbẹ́lẹ̀ sábà tẹ́lẹ̀ ìyẹn nígbà tó dé tó fi dá lẹ́nu fi bànẹ́bì tó yẹ pé ní ìwárí rímu tí ń làágùn tí ń gbọ̀n látara ti orí jìbìrìlì rẹ̀ a máa wá lóòrèkóòrè láti wá mú ọ̀rọ̀ ẹ̀sìn fún anábà Muhammad sallallahu alaihi wasallam bákan náà àwọn mọ̀lẹ́kà yìí gẹ́gẹ́ bá a sọ ìrírí wọn ní rírí tara ìtí kò rọrùn ni. ìyẹn ló fàá tẹ́tà nípa sọ̀rọ̀ sọ́lá nígbà tó fi rí jìbìrì ẹ̀rú ba náà sì sí gbogbo yòókù kó wá níwá ni lórí ń ó yàtọ̀ sí tiwa wa ta'ala wọ́n ní alihamudulilá ọpẹ́ ni fún ọlọ́run fàtẹ́rẹ́ samawati wal ard ọba tó dá sánmà àti ilẹ̀ ja'ilil tó ṣe àwọn tí ń rẹ́ kúlì àjẹnihàtì àrí tó ní yẹ méjì méjì nù wọn mẹsìlẹ ẹrí àní oní oníyẹ gbogbo wọn àní tó ní méjì méjì wàsùlánàtà wàrúbà àrí tó ní mẹ́ta mẹ́ta àrí tó ní mẹ́rin mẹ́rin yẹsẹ ìdùnfìlà kálíkì mọ ẹyàṣá tó bá ti wọ náà bá ní wọn ṣàlékún dídẹ ẹ̀dá rẹ alimọlá kò jìbìrì àníwà mọ sọlá ń jẹ kó yọ akọ ní ìyẹn ẹtí ẹnìkan ó lé ní ọgọ́rùnún mẹ́fà ẹ̀pẹ́ ní nígbà tí ó rí báyìí ìyẹ́ yìí gbogbo sánmà ẹ̀dá ní gbogbo agbègbè ni eléyìí yẹ pé ní abala làwọn náà tí wọ́n sì ní ìyẹ́ ṣùgbọ́n tí ó pamọ́ sí wa tí àìfojú rí wọn. bákan náà nínú àwọn àlùmọ́lá tí ó tún gbajúmọ̀ òun náà ní òun náà ní mikael tó yẹ pé ní ètò ní pẹ̀lú ìṣẹ̀mí ọlọ́ba sùpánù wa tálá àmọ́ agbèrè lọ́wọ́ gẹ́gẹ́ bí rírọ̀jò ọlọ́ba sùmánù àtàlá agbèrè rọ̀jò ní àlùmọ́lákú mẹ̀káyìn lọ́wọ́ ibi tó bá ní ọ̀rọ̀ sí náà ní ọ̀rọ̀ sí kò sẹ́ni tó lè yí padà pé tọ́lọ́n bá ní ọ̀rọ̀ sí fi kan tọ́ba ní ah, ẹnìkan wá yí padà ayépẹ́sẹ́ tí ọlọ́run gbé fún àlùmọ́lákú yóò takò nù a sì lọ pé níwọ̀n yìí takò ni wọ́n mọ̀ ẹ́ ṣe bákan ni Israfil tí a mọ̀ sí ẹni tó yẹ pé ní yóò fọn fèrè ọlọ́ni yẹ wọ yóò fa kòfè sórí fàtà tó na àfọ àjà ọjọ́ kan bẹ tá a fọn fèrè gbogbo kálukú máa bọ̀ níjọ níjọ níjọ ẹni yóò kọ́ fọn fèrè àkọ́kọ́ gbogbo ilé ayé yìí gbogbo parí bákan náà yóò tún fọn ẹ̀kejì gbogbo yóò tún wọn dìde padà fa ìnàmà yíyá sájọlọ tó wà áfíríkà fáyìlà hùwìsà àhẹrọ ọlọ́ni fúnlẹ̀ yọ̀ kan náà kò ìjágbe kan pé kálukó ṣe fi máa gbọ́ sórí ilẹ̀ padà kálí kí á mú un déhùn àníbà Muhammad sallá ó ní alimọ́lákù Israfilu yìí ó ti gbé fèrè dání kó kàn fún ẹlòkù yẹn pé retí àṣẹ ọlọ́run ọba rẹ̀ kò síbi téèyàn wà láyé tí fèrè yóò dé débẹ̀ ní ìtí ó fi pa gbogbo ayé rẹ̀ bákan náà nígbà tí gbogbo èèyàn bá tún dìde padà fọlọ́wọ́ sọ́nà àtàlà ó sì gbé kalẹ̀ lọ tó sì fi ti alimọ́lákù Israfilu yìí pé kó ṣe é nínú wọn náà ni malakul maut tá a mọ̀ sí màláíkà kú tó yẹ pé ní ọlọ́run wa subhanahu wa ta'ala ó fi gbígbẹ̀ ní nǹkan ó fi sọ́wọ́ rẹ̀ ẹ̀mí èèyàn ni ẹ̀mí tí èsì yẹn gbogbo tí bá ti ń fi pátá ọwọ́ rẹ̀ ló wà ìgbà tó lọ́n bá sì ní kóńgó náà ní òmu ọlọ́run bá ní tọ́jú ọkọ ẹnìkan kan bá ti dé tàwa fatimu rusuluna àwọn màláíkà ó pa wàhùn ẹ̀rì láyé sàfihàn ọ̀nà sáà àtàwọn láyé sẹ̀kẹ̀dẹ̀hún ẹni tẹ́ bá ti tó ìṣẹ́jú kan ò ní lé bákan náà hàn lè fàṣẹ́jú kan sẹ́yìn nínú ọjọ́ tí ọlọ́run subhanahu wa ta'ala tó kọ fún mọ̀lẹ́kà tó lọ ń gbé fún àwọn akánirá kò tí ìyá ni wọn ni kó máa lọ padà ara kò sí tó jọ o ntọ́nà bá ti gbé fún ẹ náà ni ó mọ ẹsẹ̀lẹ̀ ẹ̀yìn tí a bá wọn ayàtọ̀ àkàkalẹ̀ ọlọ́ni rúṣùlù náà àwọn òjíṣẹ́ wọn wàá gbẹ̀mí ẹ̀ a sọ pé àlùmọ́lákùn malakul mọ́tì ní gbẹ̀mí ṣùgbọ́n ló ní àwọn òjíṣẹ́ wa bẹ́ẹ̀ ni malakul mọ́tì ní gbẹ̀mí òun náà tún ní àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ ọlọ́lọ́rí fáàsì pété táwọn òjíṣẹ́ wa tọ́jú ọmọ lẹ́yìn malakul mọ́tì tó bá ti mẹ́mẹ́mẹ́ rẹ̀ náà ni wọ́n mú tá a bá ti pamọ́ láṣẹ ẹ̀rí òun ló wà ní ìtajì tó ní í ṣe pẹ̀lú ẹ̀mí àwọn èèyàn máa pẹ́ ní àsàráyìlú ṣùgbọ́n àrí nínú ẹ̀rí kan pé àsàráyìlú lórúkọ rẹ̀ nítorí wọn sọmọlá wọn tààlà jẹ kó yọ ní ìpè mọláfóònù mọt mọlẹka tó bá ní ṣáàjì ọ̀rọ̀ gbígba ẹ̀mí bákan náà nínú tí àwọn mọlẹka tí Ọlọ́run bá sọmọlá wọn tààlà tó tún gbé fún wọn àwọn náà ní àwọn tó lé pé hamalatul arish tó gbé àlàyé àṣẹ Ọlọ́run bá sọmọlá wọn tààlà dání Ọlọ́run bá jẹ kó yọ pé ní àwọn mẹ́jọ ni wọ̀nyá ìlú àríṣà rọ̀ pé ọlọ́run ní àwọn tí wọ́n gbé àlàrà ṣe ọlọ́run dání lọ́jọ́ pẹ̀lẹ́ àlùjáàmọ̀ mẹ́jọ ni wọ́n tó yẹ pé ní iṣẹ́ tọ́lọ́ba subhanahu wa ta'ala tí yóò gbé fáwọn mi. bákan náà nínú tí ọlọ́ba subhanahu wa ta'ala tó tún jẹ́ kámọ̀ nínú wọn náà pé a ní àwọn tí wọ́n wà ní ìtaàjì kẹ́dúró ti iná tí wọ́n mọ̀ sọ iná ẹ̀rí. ẹni tó jẹ́ ọ̀gá tí wọ́n náà ní wọn máa sọ pé yàrá Malik ìrẹ Malik ìlẹyẹkùdẹ àlẹyìn rabbuk ìyàtọ̀ ìjẹun náà ti pọ̀ sọ fún ọba rẹ kó tiẹ̀ pa wá ìpínlẹ̀ bá láti pọ̀ àní kí àmọ́ mọ̀lẹ́kà yóò àwọn ọmọ pé ìnákùn máa kìsùn òun bẹ́ẹ̀ sì máa bẹ́ẹ̀ mẹ̀gbẹ́rẹ́ sọ̀rọ̀ pẹ́ni tí òun wà ní ìtajì náà òun náà ní Malik bákan náà àrí ètò wà bó ṣe gbéṣẹ́ kọ̀ọ̀kan fẹ́ẹ́ kọ̀ọ̀kan wọn ni àwọn àtẹ́lẹ́ pé wọ́n àfọ́sọ alẹ́ kọ́bọ̀ wọ́n béèrè ọ̀rọ̀ lọ́wọ́ yẹn nínú sàárè nànà kò ní múkàrọ̀ àti nàkìrì tẹ́ pé ní gbogbo púpọ̀ ọ̀kan tó bá ti kú wọ́n béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ àníbà kún mọ́tà sọ́ńdá ìyẹn ló fà tó bá ti ṣèkú tán yóò ṣe wà ní hadith Uthman ibn Affan àníbi ní ó ní táwọn Uthman táwọn bá ti ṣèkú tán táwọn fà fẹ́ máa pàṣẹ dà àníbi ó ní ìsirẹ́kì fìrùlẹ̀ àfikún ẹ wá foríjì fọmọ ìyá yẹn tó kú yìí o wọ́n sàlù láwù tẹ̀síbẹ̀ bákan náà ẹ máa tọrọ fọkọ́nà kí yóò fi ẹsẹ̀ rẹ̀ rìn ẹ̀kú gbẹ́ngbẹ́ fa iná òlẹ̀ hàn yus àlù torí bẹ́ẹ̀ tó fẹ́ràn padà yìí ti bẹ̀rẹ̀ sí ibi léèrè ọ̀rọ̀ bó ni wọ́n gbà wọ́ bẹ̀ kò sẹ́ni tó yé àgbọ̀dọ̀ nígbàgbọ́ sí kò sẹ́ni tó yé agbọ́dọ̀ nígbàgbọ́ sí pé àwọn mọ̀lẹ́kà kan bẹ tí wọ́n wàá béèrè iṣẹ́ ọwọ́ ọmọnìyàn nínú àjọ gbẹdà kìlẹ̀ nínú sàárẹ̀ yẹn tó yẹ pé ní wọn kọ́lẹ̀ wọn ti mọ ẹ̀rí kọ́nà làṣùpáná ọ̀tàlá kí ó jẹ́ kẹ́lẹ́ kọ̀ọ̀kan wa kó sì wá lẹ́ni tí ó lè dáhùn níjọ́ náà bákan náà nínú wọn náà ni àwọn tó ń kọ́ṣẹ́ wa tó yẹ pé ní wọn wà lápá tó wọn wà lápá sí ní ọlọ́run lè pe kẹ̀rọ ọmọ káàtì bíi àwọn mọ̀lẹ́kà alápọ̀lẹ́ kan bẹ tó ń kọ́ṣẹ́ yín kalẹ̀ ya'lamuna ma taf'alun gbogbo ń tẹ́ ìṣe pátákọ́jọ ẹ wà lọ́wọ́ wọn gbogbo ẹ̀ nẹ́kọ́ọ́lẹ̀ kí wọ́n fi kan pamọ́ ẹ̀rí tẹ́ pé ní àwa ò rí wọn ṣùgbọ́n àwọn wà pẹ̀lú wa gbogbo tá a bá wá wà ní kọ̀rọ̀ ni ní gbangba ni gbogbo tá à ń ṣe náà mọ̀lẹ́kà yẹn kọ́ tí kankan ò sì ní fò wọ́n rò tí wọ́n ní fi kankan lẹ̀ ibi tó kọ́ dé ó yẹ pé ní téèyàn rò pé wọ́n rí àbútó nǹkan ti gbàgbé yóò lè lákọọ́lẹ̀ ẹjọ́ náà lọ ìyẹn ló fà kébèrè bá rí ìwé tiẹ̀ tó rí gbọ́ngbọ́n tó ṣe àti tó ìdán ti gbàgbé lọ́jọ́ gbẹ̀dẹ̀ àgbẹ̀yàmọ̀ yóò máa pẹ́ mẹ́lẹ̀ hàzà kìtà kí ló dé irú ìwé wo náà kọ yìí la yugadiru sagiratan wala kabiratan illa ahsaha tí ò tiẹ̀ nǹkan kan lẹ̀ ní ìtó kéré ní àbí tó tóbi gbogbo ẹ̀ pátá ló kọ ọ̀wájà dùnmọ̀ àmìlò àdéhọ̀ gbogbo tí wọ́n ṣe pátá ni wọ́n rí wájú ọ̀la ọjọ́ gbẹ̀dẹ̀ àgbẹ̀yàmọ̀ ẹ̀rí ọlọ́run bá ní òun ní sàbẹ̀sí mẹ́rin kọ̀ọ̀kan ẹ̀rí pé kò sí kọ̀ọ̀kan kọ̀ọ̀kan táyé tó lè rí kọ́ba tí ò ní fi kankan lẹ̀ tọ́ba ní ẹja ló fọwọ́ kọ́ ẹja lọ níṣẹ́ ẹja lọ cctv àwọn nǹkan mímẹ tí ò ní rí gbé ṣùgbọ́n àwọn mọ̀lẹ́kà yìí gbogbo téèyàn ṣe pátá ni wọ́n máa kọ́ ara àǹfààní tó wà ní téèyàn gbàgbọ́ sí mọ̀lẹ́kà ni tọ́lẹ́ tó bá gba ilé ìgbọ́ yóò mọ sọ́sẹ́ rẹ̀ tí ó máa ṣe yóò mọ sọ́rọ̀ rẹ̀ tí ó máa sọ yóò mọ sọ́bi tí yóò yẹn rẹ̀ tí ó máa rìn lórí pẹ́tẹ́lì kan ò rí àwọn tó ń kọṣẹ́ ẹ̀wọ̀n wá pẹ̀lú ìgbọ́n tó yẹ pé ní tóun bá ti fojú rí tiẹ̀ kò ní gbàgbọ́ yóò mọ̀ rò pé ogun tó ń ṣe kọ̀rọ̀ àṣegbé ni pé tá a bá ṣe àṣegbé kò sáṣegbé kankan o ó lè já ṣegbé lọ́dọ̀ ọmọ ẹ̀dá ìgbọ́n lọ́dọ̀ ọlọ́wà subhanahu wa ta'ala kò sáṣegbé tó ní àwọn mọ̀lẹ́kà kan bẹ tẹ́ pé gbogbo ẹ̀ ni wọ́n kọ́lẹ̀ tí kò pamọ́ sí wọn ẹ̀rí àwọn mọ̀lẹ́kà tá ń sọ yìí ń tá mọ̀mọ́ òun náà ni pé òfin ọlọ́run subhanahu wa ta'ala ẹni wọ́n máa ń tẹ̀lé tí wọ́n ní fi ìkẹ̀kẹ́ lẹ̀ nígbà kẹ̀kẹ́ àwọn kẹ̀kẹ́ wà pé pé ní ọlọ́run pèsè wọn kalẹ̀ fún ìjẹníyà fáwọn kèfèrí dé pé ní wọ́n ń takòtò ọlọ́run ọba ọba àlekèọ́lá ọlọ́run ni wọ́n àwọn ni wọ́n jẹ wọ́n níyà lọ́jọ́ pé ní àlùkìyàmọ̀ àwọn kan wà pé pé ní wọ́n wà fọmọ náà tí wọ́n máa jẹ ní wọ́n níyà tọ́lọ́wọ́n náà yẹ pé ní àléhà màláìkà kan gíláàsù ṣìdáàdù àwọn màláìkà kan wà ń bí iná wọn lágbára gán gíláàsù ṣìdáàdù wọn lágbára sàgẹsàgà ni wọn wọn lágbára tọ́lọ́wọ́n fi wọn sínú síbi iná láti máa jẹ àwọn kèfèrí níyà tí wọn ní níbi jáde ń bẹ ìyẹn ló fà tó yẹ pé ní mùsùlùmí gbọdọ̀ páyọ̀ ọlọ́run wọn pé ní gbogbo tó ń bá ṣe láyé yìí. àlùjẹ́nà ní yóò lọ mọ̀lẹ́kà tí wọ́n mọ̀ ṣe kò kárí rẹ̀ tó bá ti jẹnu náà ló padà fọ̀rọ̀ ara rẹ̀ já sí yóò lọ tẹ́ pé ní ó tún mọ̀ jẹ́ níyà ọlọ́ba sọ́nà àtàlà ní suratul mudaththir ó ní alayha tis'ata ashar alayha tis'ata ashar yẹ pé nínú náà mọ̀lẹ́kà nineteen náà wà ń bẹ tó yẹ pé ní wọ́n mọ̀ jẹ àwọn èèyàn níyà ń bẹ ìkan nínú àwọn nílùú mọ́kà nígbà tó gbọ́ pé mọ́kàndínlógún ni wọ́n ó ní sẹ́ gbogbo tí Muhammad ti fi ń dẹ́rù bàbá yìí ṣé kò ju mọ́kàndínlógún lọ wọ́n sì lẹ́ni tó lágbára lẹ́ni yìí gbà tó nìkan bá mú iye báyìí nú wọn ẹ̀yin ara mọ́kà yòókù sẹ́ni wàá lè dáhùn yòókù mọ́ á lé wọn kúrú bẹ́ẹ̀ sọ̀kànà là ìṣe sí kẹfẹ́rì nù ọ̀rọ̀ tọ́nà yìí jọ wọn lójú tẹ́ bá tẹ́ ń tẹ́ pé ọ̀rọ̀ tọ́nà ò jọ lójú yóò mọ̀ kí ọ̀rọ̀ náà síbi tó ni gbogbo tí wọ́n gbà wípé ó kú bẹ́ẹ̀ ìyá rẹ̀ ló sì máa ba ọ̀nà kan tó fún àyè síbẹ̀ pé kán wà ń bẹ̀ láti máa jẹ àwọn yẹn àwọn ẹni náà láti máa jẹ wọn níyà kọlọ́mọba kí ó ṣàánú wa àwọn èèyàn máa rò pé máa ṣe lágbára láyé bẹ́ẹ̀ náà làwọn lágbára lọ́run ìgbà tí alẹ́ wa mọ̀ sàlá tí ó sọ fún àbújáde pé kó páyọ lọ́run àbújáde sọ pé ní ta ni ta ló ló tó wa mú lù yìí tí Muhammed fi ń dẹ́rù bà ara tó ń sọ náà ni pé onu ní tó ń bá pa àwọn èèyàn ibi tó ń bá dé ọmọ pa àwọn débì kan kò sẹ́ni tó lè jà wọ́n níyà gẹ́gẹ́ bí àwọn èèyàn náà ṣe wà láyé ká ah, lágbájá tẹ bá náà torí pé láwọn èèyàn ńlá lẹ́yìn òun náà wọ́n fi ẹ̀sà kọ pé fani ó ní ọlọ́ni ká sọ pé fani níyà àwọn èèyàn rẹ̀ káwé ni tí ó borí ara wọn nínú subhanallah àwọn èèyàn wọn máa ń fi tọ́lọ́ wọn bá subhanahu wa ta'ala àwọn àmì ìṣẹ̀lẹ̀ ìyẹn náà fi lákàtọ̀ sí lọ́rọ̀ mọ̀lẹ́kà báyìí tọ́lọ́ wọn bá subhanahu wa ta'ala tó bá ní mọ̀lẹ́kà kan ṣoṣo ń ṣe báyìí mọ̀lẹ́kà kan ṣoṣo tọ́lọ́ wọn bá fẹ́ lò láti pa gbogbo ilé ayé rẹ yóò parẹ́ ọ̀rọ̀ tí èsè bọ́ǹbù bákan náà kì í ṣe rọ́kẹ́tì ìgbọ́n ẹni tí o bá gbà wọn gbọ́ kèfèrí ni bákan náà ìgbàgbọ́ wa tá a ní sí wọn ó gbọdọ̀ wà lójú ọ̀nà tí wọn bá sọ wọn láta ó ṣe ròyìn wọn fún wa ó sì gbọdọ̀ wà lórí nínú àkọsílẹ̀ látọ̀dọ̀ Muhammad kọ́nà bá sọ ó ṣàlékún gbàgbọ́ ẹ̀kọ́ ọ̀gbọ́n wa. làwọn èèyàn tí wọn kọ́rọ̀ gbàgbọ́ ni wọ́n ní sáwọn màláíkà tí èsì ṣe ìlànà tiwọn ẹ̀rí àdúgbò tó yẹ pé ní wọn apẹ màláíkà wọn apẹ màláíkà ní ọmọ ọlọ́run àmì àdúgbò ní àwọn obìnrin ọlọ́run bá ní ìyẹn lọ́wọ́ sọ́nà ọ̀tá lọ́sọ̀ fún apẹ́ ní wàkọ́ọ̀lù tásàtà rahman wàlẹ̀dà àwọn èkó máa sọ pé màláíkà bí àwọn ọlọ́run kan wọ́n sọ pọ́nà ọba subhanahu wa ta'ala ọba tó dé wọn ni ọlọ́run bá ní ìbáàdùn ọmọkọ̀rọ̀ mọ́ àwọn tó ń lọ́mọ wọn ọlọ́run òbí bá ní ìbáàdùn àwọn ẹ̀dá ọlọ́run ọlọ́run tó já ni náà tó yẹ la yasbiqunahu bil qawl wa hum bi amrihi ya'malun wọ́n sì máa ń ṣiṣẹ́ pàṣẹ ọlọ́run ọba ni pé ìsọmọ ọlọ́run ojúṣe tó lọ́run gbé fáwọn nìkan máa ń ṣe lọ́run ọba ni torí pọ́nà ọba subhanahu wa ta'ala ọba tí ò gbé mọ́ ni wọ́n máa ń ṣe lọ́run ọba ni wọ́n ṣe wájú ọlọ́sọ̀rọ̀ wọ́n yé tà pásá sí ọlọ́run ìyẹn náà nà mọ̀lẹ́kà ò pé àwa فيها من يفسد فيها ويسفك الدماء أولو طلبت ما داسوا لي àwọn tí wọn máa ṣèbàjẹ́ lórílẹ̀ wàyẹ sípìkù dìmọ à tí wọn máa dẹjẹlẹ wọn náà nù sábẹ òbí hàmì wọn kọ ti sọláàkì. àwọn tó yẹ pé ní ọdẹ wa àyè ń ṣe ọ rárá àtọmọ sáfọmọ rẹ ìtọ́nà dáwọn fún un ọlọ́dà ká máa ṣàfọ̀mọ́ ọlọ́run ká máa tẹ̀lófin ọlọ́run kọ́lọ́ sì máa rán wọn ní tó bá fẹ́ sáwọn ẹ̀dá rẹ̀ ìpè mọ̀lẹ́kà lọ́mọ ọlọ́run ẹ̀ṣẹ̀ ńláńlá ni bákan náà àwọn ìlú òtún ní bàmọ́ wọn tún wá mọ pé ọmọ ọlọ́run dájú jókèrè ni wọ́n ẹ̀rí pé ọmọ ọlọ́run dájú jókèrè pé obìnrin lọ́mọ ni wọ́n lọ́lọ́ba sọ́wọ́n náà bá láti sọ fún aláyè lẹ́nu kùránì pé ẹ̀yin sọ pé ẹ̀yin bímọ ọkùnrin ẹ̀yin tí obìnrin sọmọ ẹsẹ̀ ẹ̀yin tí obìnrin sọ náà bẹ́ẹ̀ ni àtọkùnrin àtobìnrin ọ̀nà onídìí kẹta ń bẹ̀ torí pé lámìyẹ́ ìdí wà lámìyó láti ọba tí wọn ò bímọ ẹni tí wọn sì bí ẹ̀ṣẹ̀ ńlá ni kéèyàn ti ọmọ mọ́ ọlọ́ba sọ́wọ́n náà tààlà kánà ara wa amalẹ́kà ẹ̀dá ni wọ́n tọ́lọ́ ti dá wọn kó tó dá wa ìyẹn ló fà nígbà tí ọlọ́run bó lẹsẹ wá mọ̀ pé èyí ló mọ dẹjẹ lẹ nítorí pé Ọlọ́run ti dáhùn ẹ̀dá kan nínú àwọn àlùjẹnu tọwọ ti pa wọn rẹ ara tó ṣẹ́kù nu wọn náà ní Ìbílísì wa ló ń fi wà pọ náà mọlẹka ń gbẹgbẹ àtàtẹ pọn yòókù rẹ rẹ àwọn èèyàn náà bá ní yéyé gbà tó àwọn àlùjẹnu náà ṣíwájú èèyàn nígbà tó lọ́wọ́ fẹ́ dáhùn èèyàn náà mọlẹka wọn ní fásitì bí wọn ti tẹ́lẹ̀ náà mọ̀ lọ́tún lé kọ́mọ̀ ní wọn mọ balẹ̀ jẹ́ ṣùgbọ́n mọlẹka tí wọn àwọn ìbalẹ̀ jẹ́ tí wọn ẹ̀dá ọlọ́run ni wọ́n wọ̀nyí ṣe ọmọ ọlọ́run náà bímọ ẹ̀rí ara rẹ̀ náà ní oríṣiríṣi àwòrán tí wọ́n mọ̀ ta fún atẹ́lẹ̀ nínú wọn fi sílé wọn ya mọ̀lẹ́ wọn ya àwòrán ojú obìnrin wọn fi yẹmi mẹ́ta sí mẹ́rin sí tí wọ́n máa kó dání wọn lọ wá fún anẹ́dùwà Ibrahim wọn lọ wá lọ sílé gbà ṣé mo fi má gbò wá fún rè tójú ta ló ṣe tá ọba rẹ lè ṣe ara pé ìwọ náà nígbàgbọ́ ti pé àti bí mọ̀lẹ́ ṣe nínú kò sẹ́ni kankan tó lè describe mọ̀lẹ́kà kódà lè ròyìn wọn kọkùnrin ni wọn àbóbìnrin tòótọ́ náà tó fi pamọ́ fún wa ní kó lẹ́nu kó sì wá yàwò náà yóò wá tó fáàgò dání yóò wá ní wọn fún ànábi wa ìgbọ̀rọ̀ yà ànábi ìgbọ̀rọ̀ yìí tó lé yẹn gan tó dé yẹn gan ọ̀gbọ̀rọ̀ yàwò náà kátó wá tó kàn mọ̀lẹ́kà tá àti ẹ̀mí rárá gbogbo ilé ara àṣìgbọ́yé ìgbàgbọ́ ni kí aya sọ́ra fún bákan náà nínú àwọn àṣìgbọ́yé Abadakɛ, alẹ́ náà mọ̀lẹ́kà kan náà lé kọjá lásìkò gbam àṣùgbọ́ yóò rọ̀ wa dídákẹ́ wa ọwọ́ ọlọ́run wa olóhùn wa alẹ́ mọ̀ sọ̀rọ̀ lọ́kọ́ wọ́n náà kan náà asilẹ́ mọ̀ sọ̀rọ̀ kékeré ní ẹ̀dákẹ́ ẹ̀dákẹ́ ká má dákẹ́ tọ́yẹ́ pé ní mọ̀lẹ́kà kan náà wá wa a bá ń wa ọwọ́ náà bá sọ́nà àtàlà ló wa kìí sàmì pé mọ̀lẹ́kà kan ní ilé kọjá lọ kò sàmì pé mọ̀lẹ́kà kan ní ó ń bọ̀ bákan náà lára nǹkan tí ò da tí èèyàn mú tó ń ṣe tẹ́ pé ní ó kọ́ àwọn mọ̀lẹ́kà ń rira bọ́lá bá sọ́nà àtàlà ti sọ fún wa ó náà ní tàlíkì sọ́wọ́n pàtàmọ́sẹ́ ìyẹn pé kéèyàn máa fi àwọn àwòrán rọ̀ sínú ilé àti àwọn nǹkan òòṣà ọba lọ gbé ère ọdúrẹ́lẹ̀ sílé ọgbẹ́ fọ́tò ńláńlá síbẹ̀ anabi àwọn tọ̀sánná jẹ́ kó yá pé ní nàìmọ̀láìka àwọn mọ̀láìka lábẹ́rẹ́ kòlùbẹ́yì táwọn ẹ̀ wọlé kan fi ìṣúra fún àwọn kẹlẹ̀ yẹn pé ibo lé tí ti wà àwọn èrè tá a gbé síbẹ̀ àbí ajá ẹ̀ tí ń sin já tó mọ̀ pé ní ilé tó ń ti ń sin yẹn mọ̀láìka ò ní wọ́n bẹ̀ mùsùlùmí lè sin ajá fáwọn kọ́kọ́sì méjì ṣùgbọ́n ẹni tí ó sin gan ó lé láti rí méjèèjì ṣe alákọ̀ọ́kọ́ la lè fi dẹ́dẹ́

yóò psychologically yóò mẹ tó fẹ́ sàbúrú kéde gbogbo èdè bá ń wọ ẹ bọ̀ àtẹ tó fẹ́ fún ẹ lówó àtẹ tó fẹ́ gbé nǹkan fún ẹ lẹ́nu máa gbó wọn yóò lẹ́kọ̀ọ́ tá a kọ́ yẹn náà yìí náà lágbára èèyàn tó lè ṣe kéré láwùjọ tọ́ba wa jẹ́ pé méjèèjì náà ni yóò wà níbi tí yóò máa jẹ sí nínú ilé kò gbọdọ̀ jẹ síbi tí èèyàn ń gbéra ibi láwọn pé ní ilé yìí tó lágbára ni torí pé inú tí wọ́n ń dé náà kí mọ̀lẹ́ka mọ̀ wọlé kódà kó jẹ́ pé yìí tá kọ́ lẹ́kọ̀ọ́ náà ni ó níbi tó gbọdọ̀ dé gbọdọ̀ dé ní sáà ń lò sí torí pé àwọn ilé àwọn mọ̀lẹ́ka jẹ̀ náà síbi tí e, ibi tó bá wà ní. bákan náà nínú tí ọlọ́wà sọ́nà àtàrà tó fi ròyìn wọn wọ́n yẹn ti pé ní àwọn nǹkan míì tí máa ń kó wa ń lera àwọn nǹkan wọn náà lera gẹ́gẹ́ bí ẹ̀dá ọlọ́wà tí ọlọ́wà sọ́nà àtàrà tó dá wọn. àníbà bọ̀dọ̀ sọ́lá ní ẹnikẹ́ni tó bá jẹ ntàmọ̀ sí garlic tàǹpé tọ́wọ̀n tó bá jẹ garlic tí máa ń rùn gan àmẹ́bí ní falàyẹ̀ nà mọ̀ sí jídànà kó mọ̀ wà mọ́ṣáláṣí láti wá kírun níjẹun rẹ̀ lásìkò ògbà tó jẹun ẹ̀yìn kó ya kírun rẹ̀ nílé torí kíni fa innal malaika torí pé àwọn màláìka tàtà àgbà wọn a máa kó wọn ní nira káma yàtọ̀ àgbà mínú mímọ yàtọ̀ àgbà mínú bá ní Adam ní tó máa kó yẹn náà ní nira ntí máa ń rùn sí yẹn tí yẹn máa tó yẹ pé ní tó bá jẹ gáàlìkì nǹkan ẹ̀tọ́ ni o ṣùgbọ́n tó rùn rẹ̀ bá wà lára yẹn yẹn ò ní fẹ́ dúró tì ẹni bẹ́ẹ̀ náà màláìka náà àmọ̀lẹ́ka àtúntẹ́kẹ́ wá mọ́ṣáláṣí bí tá a tún kí o torí pé tó bá ti jẹ lẹ́yìn àánú òní fẹ́ súnmọ́ bẹ́ẹ̀ láti lọ pé ní bẹ́ẹ̀ yẹn ti ṣe wòsàn ní tóorùn nǹkan yóò bá ti tán lára rẹ̀ kó ya kírun ní ilé kó má wà mọ́ṣáláṣí. bákan náà ọlọ́mọ sọ̀rọ̀ náà tààlà ó tún fún wa nínú àwọn ìròyìn wọn nípa pé ní àwọn kẹkẹ wà tá a máa ń ṣe táwọn náà máa ń ṣe àníbà ọ̀sán sọ́lá ó sọ fún ọ̀sán pé alàtàsọ fóònù sẹ́ẹ̀ tó sọ fún ni kama kanat malaikatu yasufuna inda rabbiha gẹ́gbà màláìka náà ṣe máa ń tò lọ́dọ̀ náà bá wọn yatimuna safa al-awwal fal-awwal ìyẹn pé wọ́n jẹ́ kí sáfù wọn ṣe rẹ́gí wọ́n tò kátàkátà tó mi àwọn màláìka náà máa ń tò ìyẹn lọ́dọ̀ fi sọ fún wa tó bá dọ̀rùn ní ṣe sí wọn tí wọ́n lè tó wà já rabbuka wal-malaikatu safa safa ọlọ́ba sọ́nà ọ̀tá náà wà lọ́jọ́ gbẹ́dẹ́ àlùkí àwọn màláìka wà ní ó bá títò wọn mu níwájú ọlọ́run bá ànábì náà fi ní káwa náà ká ṣe rẹ́gí táwa fi tó sọ fún pé ká máa tò káyí sáfù wá dúró déédéé gẹ́gbọ̀n mọ̀lẹ́ka náà ṣe máa ń tò lọ́dọ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala bákan náà ànábì Muhammad sallá ó tó ròyìn wọn nípa pé ní òṣèṣì wọn náà ni pé àánà máa ṣe àmì nígbà tí a bá ń ka fátíà ìyẹn ló fà lánàá bàbá sallá ló sọ fún wa pé ní ibà amẹ́lẹ̀ ìmáà nígbà tí mọ́mú bá ka fáti àtúnṣe àmì fa àmínú ẹ̀yin náà sàmí ẹ̀ mọ́ gbẹnu dákẹ́ ẹ̀ pọ̀pọ̀lọpọ̀ àwọn àyímọ́ wa wọ́n ẹ̀ ṣe àmì ọ̀kẹ̀ka fáti àtúnṣe ní àlẹ́bí ni pé nígbà tí ìmọ̀mú bá ka fáti àtúnṣe àmì fa àmínú ẹ̀yin náà sàmí fa ìnà òmùmọ̀ wá fàkọ̀tà àmínú òmùtà àmínà ìmọ̀láríkà torí bá ṣe ṣe àmì làwọn mọ̀lẹ́kà náà ṣe ẹni títí ẹ bá ti mọ̀lẹ́kà mú tẹ́kọ̀ọ́ gbàtí mo lẹ́ka pé áá ni wọ́n lẹ́sẹ̀ wá sí ámì ẹ̀jọ́ wá jọ pàdé ní tẹ́lẹ̀ ẹ̀jọ́ dákẹ́ gófìrọ̀ láwùjọ mọ́ ìtàkọ̀ dáhùn mi ìtàmì gbogbo tó ṣẹ̀ lẹ́sẹ̀ ọlọ́run ó forí rẹ̀ jí gbogbo tó ti ṣe síwájú bó láti wá mọ ìgbé ṣe déédéé ìgbọ́n tí wọ́n náà máa ń ṣe ojoojúmọ́ tí wàá tí wọ́n mú ṣe ámì tí wọ́n náà ń ṣe yóò padà bọ́ sí njọ́ kan wọ́n máa mú tí wàá ṣe ámì ńkọ́ báyìí bó láti ka tiẹ̀ kù ó fẹ́ agbọ́dọ̀ gbọ́yé agbọ́dọ̀ gbófin ọlọ́run bá subhanahu wa ta'ala yìí nínú ayé ẹ̀rá ti pé ní asán mọ̀lẹ́kà àwọn náà máa ṣètò àmì wọn a máa ṣe àmì ní ṣókí ni pé ní orígun yìí tó jẹ́ orígun gbàgbọ́ oríṣiríṣi ọ̀nà ààyè tó pọ̀ lọ́nà bá subhanahu wa ta'ala ló ti sọ nínú alukur'an nípa pé ní dandan ní agbọ́dọ̀ gba mọ̀lẹ́kà gbọ́ ìgbàgbọ́ wa tá a lè sí wọn yóò jẹ́ gbàgbọ́ ìfọ́sí wẹ́wẹ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn lè dẹ́ba ní pé gba mọ̀lẹ́kà gbọ́ yóò ló ń gbàgbọ́ gbogbo gbòǹkátà náà máa ń ṣe ìtẹ́pẹ́ díẹ̀ ní ta fẹnu nínú kútùbà yìí ní òmò kẹkẹ nípa rẹ̀ kódà yóò tún máa takò ṣùgbọ́n èyí tí yóò wá bá tó rọ́ǹgì nípa àṣeṣe wọn ọ̀nà òun máa fi rinlẹ̀ kẹ mọ̀lẹ́ka ṣe báyìí mọ̀lẹ́ka kódà wọn gbà pé ní àwọn kan tó wà lórílẹ̀ yìí tọ́lọ́ bá ní pé mọ̀lẹ́ka ṣe báyìí àwọn lè dàrẹ́ tí wọ́n pé kò ṣe kétí ò bá wá ṣe àwọn àṣọfọ́nà kò yọ níṣẹ́ sọ̀tàmìlà ẹ̀sùn déyìn tó gbàṣẹ owó rẹ ló ti gbà ọṣọfọ́nà pé kò yọ mọ̀lẹ́ka ní iṣẹ́ ìwọ lọ fẹ́ tẹ́wájú ọlọ́ torí ká mọ̀lẹ́ka ìṣẹ́ lọ́wọ́ tọ́lọ́ bá ní kí wọ́n ṣe olùwọ́mọ̀ ṣe ẹ̀dá alápọ̀nlé ni wọ́n ìyẹn ló bá dẹ́ pé ní àwọn àfáàgá máa fà á nínú ọ̀rọ̀ pé nínú mọ̀lẹ́kà àtẹ̀yẹ̀dá tẹ̀ ló la ta ló lọ́la jù pé pọ́pọ̀lọpọ̀ àfá ẹ̀sìn mọ́ ẹni ká mọ̀ mọ́ wá di ilé torí pé nítorí pamọ́ sí wa àwọn náà pé àwọn tó ṣe lọ́wọ́ rárá àwọn ni àwọn náà pé dání torí pé ẹ̀dá ọlọ́run fi ìṣẹ́ náà sára tiwọn ṣùgbọ́n ọ̀rọ̀ pọ̀ lórí ilé níta kàfẹ́ lò ní pé ní àwọn mọ̀lẹ́kà ẹ̀dá tọ́lọ́ sin lọ́run ọba ni tí wọ́n yé sẹ́lọ̀ bákan náà oríṣiríṣi iṣẹ́ lọ́lọ́run àṣùwánà àtàlà tó gbélé wọn lọ́wọ́ bákan náà ni pé àwọn kẹ̀kẹ́ wà tí ó jọ mọ́ ní táwa náà ṣe táwọn náà ṣe pé ẹ pé ìṣe tiwọn ojú tó wa lọ torí ẹni tí ó ta kúmọ́ lọ́wọ́ àṣùwánà àtàlà kí ó ta kúmọ́ lọ́wọ́ lọ́wọ́ ó wà nù tiwa ṣùgbọ́n kò sí ní inú tiwọn eléyìí nínú ìpìlẹ̀ ìgbàgbọ́ ni tí ń bá fẹ́ kọ́ tó kọ́ lọ́wọ́ àṣùwánà àtàlà ọ̀nà yẹ wàmàláìkàtì fàkútùbì wàrúsùlù wàlíyàwòlì àkìrì fàkọlì dọ́là dọ́là làǹbà ìyá ẹnikẹ́ni tó bá ti ṣe kèmí sọ́nà àbí sọ́nà màláíkà rẹ̀ àbí sọ́nà tírà rẹ̀ àbí sí ọjọ́ ìpínlẹ̀ àlìkíyàmọ̀ àbí sáwọn òjíṣẹ́ ọlọ́run ó ti sọnù tẹ́fẹ́tẹ́fẹ́ yẹn kó dídí kékeré tí ẹ bá lóun gba màláíkà gbọ́ gbogbo òun tó bá wò ó kí gbogbo àwẹ̀ tó bá wò ó gba ọlọ́run bá sùpá náà tálá kò ní ìgbà lọ́wọ́ rẹ̀ omi hàn pé ní orídùn yóò ṣe pàtàkì fún wa ká túbọ̀ lọ kẹ́kọ̀ọ́ ń pa rẹ̀ sí ká mọ̀ ṣíṣe àwọn màláíkà ká mọ̀ tó tọ́ kọ́ yẹ ká fi ròyìn wọn ká sì mọ̀ ẹni tí ò tọ́ tó yẹ kí á gbé jìnà sí wọn abẹ́nú bá sùn ánú àtàlà kó sàlékún gbàgbọ́ ẹni kọ̀ọ̀kan wa kó yọ́nú sí wa láyé kó yọ́nú sí wa lọ́jọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmọ̀ gbogbo tá a bá ṣe níjọsìn ó kéré ni ó pọ̀ ní kọ́nà bá sùn ánú àtàlà kó mọ́ sáré gbà á kó yà wá ya ṣètọ́n kó yà wá ya ṣírìfù kó yà wá ya bíríà kó ṣe wá ní ẹlẹ́sìn ọlọ́run ọba tí ó bá yọ ọlọ́run àpàdé láyé àtijọ́jọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmọ̀ وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين